ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó ilé ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ọ̀rọ̀ ìmọ́tótó là ń sọ lórí ètò tòní tó dàbí pé à ń fà lọ́tún à ń fà lọ́sì pẹ̀lú àbúrò mi ọ́ mo fẹ́ ta ọmọ yìí gbogbo ẹni tẹ́ bá fẹ́ rà ẹ pè mí lẹ́yìn ètò yìí mo fẹ́ tà tàbí kí n kúkú fún yín pátápátá kí ẹ mọ́ mu lọ mi ò fẹ́ ṣé ara ẹni tí wọ́n pè ní àǹtí máa pọ́n àbí kíná pé àwọn àlàbí yẹ́lò gbogbo orúkọ náà ti pẹni ẹlẹ́ni gbogbo orúkọ ẹ̀kọ́ làǹtí yìí ń jẹ ẹni yẹ ni ẹyẹ mọ̀ níwọ̀n ẹni tọ́lọ́wọ́n bá mi mọ̀ fún ní àpọ́nlé mọ̀ níwọ̀n ṣé tá a bá sọ pé kéèyàn di orin mú gì kẹ́rù oborin kó rí ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ pé ah, ah, ah, fi mí lẹ̀ òkè mọ̀ ọkọ mi mọ̀ ọkọ mi àwọn ni tọ́mọ ti fún tẹ̀dọ́rin lágbèékalẹ̀ àtọ́ni tó mú ọpọlọ wá orin tí ń tayé ṣe orin tí ń tùlù ṣe orin téèyàn ó gbọ̀ bẹ́ẹ̀ téèyàn ọmọ kẹ́kọ̀ọ́ ọ̀wọ́n lọ́lọ́run fún kéèyàn kan dẹ̀ lanu pọ̀à kò mọ̀ pọ̀ ní mọ̀ pọ̀ ń jábọ̀ bí tírélà àfikún náà dáríjọ ọmọ yẹn. àlejò wa lórí ètò Ojúmọ́ Ire tòní abilékọ ni wọ́n wọ́n dẹ̀ jẹ́ ògbóǹtagì olórin èmi tiẹ̀ fún dókítà fún dókítà lẹ́nu iṣẹ́ orin <laughs> Ọlánìkẹ́ Àkìlápá sí orúkọ ọ̀tàgé wọn Sweet Jesus. <laughs> ọ̀gá. ẹ kúlé lásìkò yìí. ẹ kúlé gbẹ̀rán lé àpọ̀yẹ jẹ́ ẹ̀kílẹ̀ gbogbo ẹ̀yà ara lé tí mo ti rò pé bá ṣe ṣe tú Jesus ni ẹ̀kọ́ náà kí wọ́n gbà tàti joyè dókítà ẹ̀kọ́ fúnni kí àwọn ara lè. ẹ fúnni kí wọn gẹ́gẹ́ bí àbúrò ṣe sọ. Sweet Jesus, I no go forget you for the suffer where you suffer for me. Hey, eh, eh. hey. Sweet Jesus, I. ewo tún sí mo nù tí n bẹ lẹ ṣé o kàn yín ṣé ìlẹ lórí ewo tún sí mo ṣé ẹ̀yin lẹ lórí ṣé wọn lọlọrun fún lọrun ni ṣé wọn ní sùn jí sọ sí ṣẹyìn ni kí ló kọ ẹ ṣe máa jẹ kó máa mọ pé èèyàn wà lọ́dọ̀ wa ṣé ní kí lè mú ìní sí mo ni ṣẹyìn lẹ ń jẹ bẹ́ẹ̀ ni ẹ wọ ah. ẹjọ ọ ẹjẹ apọnra wa lé àlejò wà láàrin wa o àlejò mi ojú yín gun régé fún ayẹyẹ wa lóbìnrin ẹ ṣe máa ah ah sí Jesus gbáà ni sí Jesus ni ẹjọ ẹ kà tiẹ̀ kọ́kọ́ mọ̀ yín ẹ bá ń sọ fún ara rẹ sweet jesus o mo dẹ̀ mọ̀ pé ó tún lórúkọ kan tẹ́ ẹ̀ ń jẹ́ táwọn ti sọ ẹ bá yẹn bá ń mórúkọ yẹn bá ń mú mọ ẹ wá bá mi sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ orin kíkọ lẹ́lẹ́kùnrin ní ṣókí ni ẹ má lọ máa wọnú dictionary lọ máa fà á o. orúkọ tèmi lè jẹ́ evangelist níkẹ́ àkìlápá ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ wọ́n alẹ́ máa ń pè mí ní sweet jesus jésù tó tó dùn bẹ́ẹ̀ ni mm. ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun ni èmi. abájọ ẹ̀jẹ̀ rùn. bẹ́ẹ̀ ni. abájọ tí mi ọmọ ẹ̀kan yóò fi sọ̀rọ̀ sí púpọ̀ jù ẹ̀jẹ̀ ló fà. <laughs> Eh, then iṣẹ́ orin yẹn náà ìlú eh, ìpínlẹ̀ ọ̀ṣun náà láti bẹ̀rẹ̀. ìlú wo ìpínlẹ̀ ọ̀ṣun. ní ìjẹ̀ṣà land. ìlú wo ní ìpínlẹ̀. iléṣà iléṣà ní èrè. iléṣà ní èrè. ẹ̀jẹ̀ oorun wọn torí ẹ̀ náà wọ́n ṣe sọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ yín oorun rárá kò rùn ó jìn kí tẹ̀ dẹnúlẹ̀. alẹ́ mọ̀ mọ̀ bẹ́ẹ̀ gbọ̀n yín wọn mi ò bú wọn mo ń ah, ah. fẹ́ ọ̀rọ̀ lọ. èèyàn gidi ẹ wo bí èèyàn gidi ẹ wo bí ẹkọ ẹ̀yìn sóhun ẹ kọjú sẹ́mi ẹni ìṣorí burúkú orin lẹ mú tẹ mú lókùnkùn dùn báyìí ṣé iṣẹ́ orin ó sì tó kéèyàn jókòó tì sweet jesus kí ni tó bí sweet jesus gangan. àkọ́kọ́ àwo orin tí mo kọ́kọ́ ṣe. ni ni sweet jesus. ọ ah, ọ ah, ó ga ọ ẹ ti rìn gan lẹ́nu iṣẹ́ á tó bí ọdún mélòó tẹ ti ń kọrin. tí mo ṣe album fifteen years ago ní àwo àkọ́kọ́ mi. fifteen years ago ní àwo àkọ́kọ́ tẹ àwo àkọ́kọ́ tẹ kọ́kọ́ ṣe. ẹ ti dàgbà níṣẹ́ ẹ ti dàgbà. ọmọ tó bí ń gbà náà tí ó ti lọ ilé ọkọ. Ah! sọmọ rẹ wọ lọ sọmọ rẹ wọ lọ. ẹ wo jàre ìyá mi èèyàn lọ́hùn ẹ ní pé ábọ̀mù yín tẹ kọ́kọ́ ṣe ló jẹ́ kí wọ́n máa pè yín ní sweet that means nígbà yẹn gan ẹ̀ tí ì máa jẹ́ orúkọ kan orúkọ ara yín lẹ̀ lò. orúkọ ara mi lẹ́ ń lò káwọn èèyàn tó wá stamp sí Jesus yẹn mọ̀ ṣé orin tẹ́ kọ oníyẹn náà bẹ́ẹ̀ ṣe kọ́ sínú ẹ̀ nìyẹn. bá a ṣe kọ́ náà nìyẹn but ṣe mo tó máa bí pé ilé life. kí ni ni eh, ìyẹn fi swaga sí bọ́ọ̀dù bá wọlú ẹ̀. tí wọ́n fẹ́ ẹ wá di. wọ́n ní ẹ ọlọ́run wọ́n ní ẹ ọlọ́run. nǹkankan wà ìṣe yín lórí àwọn ìtàgé orin láwọn ibi kọ̀ọ̀kan bíi méjì tá a ti rí fọ́nrán yín rí ẹ máa ń ah, ah. bí kéèyàn máa sá kiri máa fò sókè máa bẹ́ wálẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹ mọ obìnrin ni yín ojú yóò sì jọ àmọ́ ṣé ẹ máa ẹ máa ń ṣe ẹ máa ń tajútajú kẹ tó lọ ta lórí stage kí ló máa wá mú yín tẹ máa ń ta ah. pọ́npọ́n bẹ́ẹ̀ kí ni secret ẹ kí làṣírí rẹ. ẹ̀bùn then anointing anointing tó ń gbé yín fún wa lára yín. natural anointing is a natural gift. pé energy yẹn ṣàwà tẹ́ bá ti pè yín báyìí ẹ máa ń bẹ́ sókè bẹ́ sílẹ̀. ó wà bẹ́ẹ̀ ni i don't know kó dín gbálẹ̀ kúrò ń bẹ àtúnlọ́bù míì náà same thing náà ni. bẹ́ẹ̀ máa fò sókè máa. níbi tó dédé gan kí n strong tí máa ní mo strong ó yẹ kẹ́ mọ̀ nǹkan tí mò ń sọ bóyá ó fẹ́ rẹra díẹ̀ káwá ti gba microphone báyìí. ẹ máa máa bẹ́ẹ̀ ni ah, ah, ah. ìyókù tún dìgbà tẹ bá gbélẹ̀ kẹ́ tó rántí kódà kó rẹra díẹ̀ yóò dà fún un ẹ jọ bẹ́ẹ̀ ṣe wọ́n wá ń ta pọ́npọ́n yẹn pẹ̀lú style orin tẹ́yìn ṣe fi máa ń ṣe because gbogbo àwọn tabarí tó bá ń kọrin ẹ̀mí bẹ́ẹ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ di wẹ́rẹ́ ni wọ́n mọ̀ ju láìsàn àmọ́ títí yìí ó mú ẹ́nájì kan ó bá dé káwá ni káwá sọ pé ẹ fi ṣe àwòkọ́ṣe tẹ́yìn náà fi ń ṣe bẹ́ẹ̀ ta ni mẹ́ńtọ̀ yín ṣẹlẹ̀ ni tẹ́ wò nínú bóyá industry ẹ má sọ pé bóyá nítorí gospel lẹ́yìn kọ́ ọ ẹ lè mú náà bóyá outside the industry eh, gospel lẹ́ni yẹn náà wà ẹ sọ tòótọ́. kò sí ẹ ní mẹ́ńtọ̀ kankan tẹ̀ ń wò. kò sẹ́ni tí mò ń wò bí mo ṣe ń ṣe mọ̀ èmi ti ń ṣe láti kékeré kò sí pípẹ́ èèyàn kan bẹ́ẹ̀ ẹni ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lèmi ṣe ń ṣe bẹ́ẹ̀ náà. àṣírí ń lọ iléèwé mo ń lọ yẹn. ẹ pa iléèwé àwọn iléèwé wo lẹ lọ mi ti parí gan ńgbà yẹn. àwọn iléèwé wo lẹ lọ. mo lọ primary secondary then mo ka NC. Hmm. mo ṣe NC tíṣà ni bẹ́ẹ̀ ṣe wà yìí. mi tíṣà o music mo ṣe ń bẹ̀. ǹlẹ̀ ṣe tó wá bí orin eh. àgbẹ̀ ẹ̀kọ́ ń léwu pẹ̀lú ẹ̀bùn tọ́lọ̀ ń fún yín eh. ni. nígbà tí wọn wá sọ àṣírí pé wọ́n ti sọ pé ok nígbà tí wọ́n ti sọ pé kò sáṣírí kankan bẹ àwọn oníṣẹ́ kan táwọn ṣe láti bẹ̀ orin làwọn yàn láàyò téèyàn bá sọ pé àwọn náà fún yín láǹfààní o sweet jesus o yàtọ̀ sí orin tí ẹ̀ ń kọ o tí n bá tún sọ pé kí n fún ẹ láǹfààní iṣẹ́ wo lè rí ẹ̀ bá tún fi ṣe ká tiẹ̀ sọ pé ká sọ pé orin òun ò ní jẹ́ sórí tẹ́ẹ̀bù nǹkan mi ò lè máa ń ṣe. lẹ bá ṣe. catherine. ọ̀hún oh, ẹ̀rọ lọ́hún ẹ̀rìṣẹ́ lọ́hún àyíjáde oh, ọ̀rẹ́ tí sùn mí ọ̀ oh, mo máa ta ẹgbẹ́ yìí ní ọ̀kẹ́mi. Ah! wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀gbọ́n mi ah! Ah! iṣẹ́ kẹ́tì ilẹ̀ bá ṣe ń ti yín ẹ má dẹ́gbọ́n mi lóhùn tó bá ti já wọn lára jẹ díẹ̀ bí wọ́n ṣe máa ṣe nìyẹn ó ti mọ́ wa lára lé so kẹ́tì ni ẹ̀ ń ṣe mm. bọ́ lẹ́ẹ̀ bá ṣe bọ́ wá fi ń pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ̀ pọ́n náà kò wọjà nàìjà láwà ó dẹ̀ máa ń da téèyàn bá ní multiple stream of um, income ṣé wá ń sọ ọ́n sì pé torí pé ti yan orin láàyò yẹn ẹ sì lè mú iṣẹ́ kétra rárá o. ẹ lè ṣiṣẹ́ kétra. àkílẹ́tà lè mú mọ. ẹ kílẹ́tà wàá mú mọ sí ìtòhun ẹlẹ́dàá yín ẹ ti wò pé iṣẹ́ tẹ̀ bá tún ẹ̀ dẹ̀ lójú tí wọ́n fi ń ta oúnjẹ. Hmm ó tún lójú tó máa tó oúnjẹ. ojú tó fi ń ta ń ta oúnjẹ wà o. a ní ojú ojú yín ń ta oúnjẹ. ẹ lè dọ́dọ̀ àwọn kan sìnkẹ́ ní àǹtí àwòrán yín tó o à ń ṣe à ń ṣe jollof à ń ṣe mọ́mọ́ rẹ́sírẹ́sì nǹkan kan wọ́n á da yín lòun tó lójú yín fine. ojú wọn ń ta oúnjẹ. ojú wọn ń ta oúnjẹ kì í ṣorin nìkan lójú wọn ń tà. ìyẹn náà máa ń gbà díẹ̀ díẹ̀ but a kàn fi ṣe. ok ẹ ti ń gbà díẹ̀ díẹ̀ ìyẹn lẹ máa sọ ẹ jẹ́wọ́ ṣe bí wọ́n bí ẹ̀yin náà máa jẹ́wọ́ ah, ẹ ti parọ́ ẹ mọ̀ pé gbọ́n bí ilẹ̀ nǹkan wọn sọ pé yàtọ̀ sí iṣẹ́ orin òyìṣẹ́ ò lẹ́ ń ṣe lẹ́lẹ́gbẹ̀ẹ́ kan ẹni kò sí èmi wá gbàbọ̀ mí mú yẹn tí àgbàtà ẹ jábọ́. ẹ wa wò iṣẹ́ orin ò wá tàbí iṣẹ́ orin wá catering wá tàbí catering ò wá kí ni àwọn tójú rí díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ pé hmm. lẹ́nu iṣẹ́ yìí pé ah ojú rí tó ojú mi rí o tẹ́lẹ̀ fi sọ̀tàn lónìí. ojú rí o ojú rí tó pọ̀. ẹsẹ̀ ti bojú jẹ́ ó jọ kójú rí. Eh, ẹ sọ òkè ẹ sọ sókè. ṣé mo ìgbà tí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń gbà yẹn bí a fẹ́ lọ kọrin ní àwọn churches kan tán tí mo yàn hmm. wá ní ah, wọ́n lè sọ pé five minutes five minutes five minutes five minutes ṣe <coughs> mọ̀ ara àwọn ìrí téèyàn rí nìyẹn àpè yín pé wọn ò pè yàn bó ṣe máa. ẹ̀yin náà ṣe mo gbọ́ mo branch ní orílẹ̀ tẹ ṣe wọnú ilé àwọn ará abílẹ̀ kan. o mm. ti pẹ́ tẹ ti ń bá mo gbọ́ mo yà bọ̀. Mm. ẹ̀bùn ni ẹ̀bùn ni mo gbọ́ mo yà. <laughs> ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ tún ti kẹrin jọ bú mi. ẹ má bínú kò sí pírọ́blẹ́mù. ọ bí ẹ̀gbọ́n mi ni. so ẹ ń ronú sí ni ẹ sọ bó bá ṣe rí àwọn èèyàn kọ́gbọ́n náà ẹ ẹ sọ bó bá ṣe rí. bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ gangan láwọn ọgbà tó yí kó tó di pé Ọlọ́run bá mi fàlùbáríkà sí i. Eh, ah, òun náà ni mo sọ lẹ́ẹ̀kan. ṣáà ti gun stage kí wọ́n ti lé yín bọ́lẹ̀ rí ah, nígbà tá a ṣe bẹ̀rẹ̀. wọn ò tí ì lé mi but àwọn bí a kan fúnyàn ní time bí a ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin náà wá ní time up. àbẹ́ yóò rin yóò dùn ah. láwọn ọgbà yẹn. bí àbíbi táwọn pèèyàn síta lọ pé a fẹ́ wá. kílẹ̀ yìí náà ń wá kiri kílẹ̀ yìí náà ń wá kiri. fẹ́ blow ni. ibì kan náà lèèyàn ti ń bẹ̀rẹ̀ sí. ẹ̀bọ̀ <laughs> ṣe wá sọ́nsìn pé níṣe tẹ̀síwá bẹ̀rẹ̀ tẹ̀síwá di gbajúgbajà báyìí sí tẹ́ àwọn ah. ọmọ time fún wa o then even tó máa ti ẹ̀ ṣe pé ìgbà míì a máa ń pọ̀ tá a máa lọ program tó máa ti ẹ̀ fún yàn time bó bá fún ẹ ní ten minutes gẹ́gẹ́ bí ẹni tó ṣe kínní ìwọ náà ló eight minutes kó kúrò mẹ́. Hmm. Hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí oyè iṣẹ́ yìí yé dáadáa dáadáa ah ó yẹ káwọn èèyàn mọ arábìnrin jù báyìí. ó yẹ kán mọ̀ yín tí bọ́gbọ́n mú kitchen mọ́ lẹ́gbẹ̀ẹ́ ah, ó yẹ kán mọ̀ <laughs> oúnjẹ olè láìkẹ́ máa sè oúnjẹ olè fẹ́ràn jù tẹ́ pé tẹ́ bá wọ kitchen báyìí gbogbo àdúgbò máa máa rùn ni a máa ta sánsán ni. kì í ṣe irun rírùn ọmọ ẹ̀kan yẹn ṣáà. irọ́ rírùn bẹ́ẹ̀ kọ́ rírùn dídùn rírùn ẹlẹ́rìn dùn. <laughs> mo láìkì ẹwà ẹwà yìí nìkan ló máa lẹ́ máa sè tẹ́ bá wọ kitchen tààrùn gbogbo àdúgbò. Hmm. ẹ ń ṣe fún ẹ̀wà tàbí kì í ṣe èdìkà ikàn fún. èdìkà ẹ ti ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ó lè pẹ̀ ẹ̀wà bíi pé ẹ̀wà ẹ̀wà olómi ká da ata gígùn ká fi pò sí. ìgbà tó o mọ̀ ọ́ ṣe ìgbà tó o mọ̀ ọ́ ṣe gàtàgà gígígígígí àwọn tó ń ṣẹ̀wà gidi rẹ̀ ẹ̀yìn àwọn èèyàn tó bá fẹ́ mọ̀ ìjùbọ̀ ẹ̀ Facebook Instagram ó wà lára yín ẹ bá ń fún ọ ní facebook yín àti instagram and. facebook mi ọlánìkẹ́ akílápá instagram ọlánìkẹ́ akílápá. kò sí space lórí ti instagram àpapọ̀. no ọlánìkẹ́ underscore underscore akilapa ìyẹn fún instagram instagram facebook ńkọ́ ọláníkẹ́ akilapa kọ́mọ̀ wá sweet jesus yìí o. Ah, wọ́n lè má wá sweet jesus sí o ọlánìkẹ́ akínlápá lórí social media ah. instagram ọlánìkẹ́ underscore akínlápá akínlápá lórí instagram tó àlejò mi wá fẹ́ lọ jẹ ẹ̀wà tí a ti bá wọn sè láti àárọ̀ ó yẹ kó ti máa wí lọ ẹ ti ń jólẹ̀ ọ̀nà ọ̀fọ̀gbọ́n láì gbóúnjẹ ẹ̀wọ̀n olómi àtẹ́kọ́ náà ọ̀nà láì gbóúnjẹ ọ̀nà ọ̀fọ̀gbọ́n láì gbóúnjẹ. ẹ lọ sókè lọ́nà ètò Ojúmọ́ Ire amúlùdùn ó sì ń tẹ̀síwájú abala tó pásùkọ̀ abala tẹ́tí retí ni ẹ má dìde nítorí pé kíni ètò yìí dùn jù à ń bọ̀.